business ara àwọn business tó lè ṣe kíni tó lè ṣe kò sí nǹkan kan tó mú ṣe ń bẹ̀ tó ṣe pé à ń ta aṣù tó ṣe báwọn so gbogbo nǹkan báwọn so kò sí nǹkan kan tó ṣe ń bẹ̀ tó ṣe kíni tí ò ṣe déédéé ara wọn àwa sọ fún ẹni pé kó wọn máa gbé àárín gbùngbùn táwọn èèyàn bá pọ̀ sí sísà kó máa gbẹ́yìn ìlú kó máa gbé GRA àbí kó máa gbé bí ta sọ pé bí oko tó ṣe báwọn so kó máa sin àwọn nǹkan ọ̀sìn tó ti gbogbo ta kàkà pátápátá kò sí nǹkan kan náà tó mú ń bẹ̀ ṣe kíni tí ò jẹ́ ọ̀nà ọ̀la rẹ̀ àti ká tó obìnrin àti ká tó ọkùnrin náà tó kò sí nǹkan tó ṣe ń bẹ nínú àwọn kata tó máa bẹ́ kán tó ń ṣe òun náà ni wípé a sọ pé Arabic and Islamic study bóyá kó rí di Arabic àbí kó já sí ó ṣàgbọ̀dọ̀ dá sẹ́sìn bóyá ó jẹ́ oníwàásí ni o bóyá ó jẹ́ oníwàásù ni o so ó nílé kéwú bóyá ń ṣe wáàsí bóyá ń kọ́ mọ́ ń kéwú bóyá ń ṣe síkìrì bóyá jó ní súfì bẹ́ẹ̀ náà tó bá já sí pé ẹlẹ́sìn míì náà ó jẹ́ pásítọ̀ ó jẹ́ wòlíì fún yàn torí pé nǹkan ìjẹ́ni Ọlọ́run bẹ nínú ìràwọ̀ náà ìràwọ̀ náà ìràwọ̀ àwọn ànábì ọlọ́run ni ọlọ́run tẹ́ wọn dáadáa púpọ̀ débi yìí pé ó fi gbàdúrà sórí ahọ́n wọn débi pé àwọn náà máa ń rìn náà àwọn náà sì máa ń sọ̀rọ̀ táwọn náà bá rí nǹkan yóò ṣe déédéé táwọn náà bá ṣe kìnnìkan táwọn bá sọ̀rọ̀ yóò ṣe kìnnìkan yóò ṣe déédéé kí làwọn àrùn tí máa ara gbígbóná ara ríro orí fífọ́ mò ń gbogbo àwọn nǹkan báwọn ṣe pé ní mọ̀ ṣẹlẹ̀ sí wọn tó tó jẹ́ kó rí náà ni wípé in tó hàn jù lára àgbò láyé orí náà ni in tó tó hàn lára àgbò òun náà tó ní kíní kórópọ̀nrẹ́ méjì tó mọ̀ lura wọn gbagagbagara tó tó mọ̀ sí pé wọ́n á máa ní àrùn abẹ́ bóyá kò le tó bóyá ó kéré bóyá kò mọ apẹ́ tí mi ṣiṣẹ́ lábẹ́jọ́ fún wa kí gbogbo ẹni tó bá já sí pé nature rẹ̀ bá já sí pé iná ló bá já sí ó possible kó máa complain pé kóbìnrin máa complain pé mi tó bá já sí pé obìnrin nìyí obìnrin ọkùnrin ni ó pọ́sibù kó wọ́n ṣe pé àwọn ògbádùn àwọn obìnrin wọn wá nì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn kì í lágbára àti máa rí ọkùnrin ní gbogbo ìgbà kọ́dà ẹlòmíì ni wọn tó bá fi lè ti lóyún lé ní báyìí tó bá dé pé ó wá kọ̀ǹfàmù pé kíní ti dúró títí tí ó fi di pé yóò bímọ tán ó lè mọ́gbà kọkọ̀ òun súnmọ́ òun mọ́ sẹ́yìn pé bí ọdún mẹ́ta nù kò sí ní kan torí pé nature rẹ̀ iná ni kò fi bẹ́ẹ̀ nídìí kíní ẹ̀rọ títí abẹ́kọ̀kan tó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tabarobìnrin tó bá kọ̀m̀pléènì bẹ́ẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ natural ló lè wáyé bẹ́ẹ̀ torí pé nature rẹ̀ iná ni bẹ́ẹ̀ lọkùnrin náà ó lè kó wọn sílé rẹpẹtẹ torí pé ó yan orí kóbìnrin ó pọ̀ àmọ́ kò ní nǹkan tó fẹ́ fún wọn sexually so kò lágbára rẹ̀ lọ títí àmọ́ ọlọ́run sí wọn lẹ́yìn tó sì kí ni tóbìnrin máa ń pọ̀ fún wọn so tí tó wà sí pé ìràwọ̀ náà ó lè jẹ́ ẹni ọlọ́run ni wọ́n ó lè já àfa ó lè jẹ́ pásítọ̀ ó lè jẹ́ wòlíì àwọn tó wá jóbìnrin wọn náà àwọn náà máa jókòó ṣe tẹ̀sùbà dáadáa tó wáyé pé ní ẹ̀sìn kristẹni náà náà bá wà àwọn àmọ́ ilé ṣàdúrà gan kódà èmi gan fẹ́ ṣàdúrà ju pásítọ̀ lọ tó sì túmọ̀ sí wípé ọlọ́run ní yan pásítọ̀ ìràwọ̀ ní yàn wọ́n gẹ́gẹ́ bí ìràwọ̀ ní kálukú ṣe rí tó ọ̀nà bá ní rẹ̀ nínú ọmọ nínú ọmọ pé ah òkè àrẹ́sì lọ́mọ yìí gan ọwọ́ lọ lè pé abẹ planet tó bọ́ sí abẹ Mars ló wà ká pè ní red planet kò gbọ́dọ̀ ló nǹkan pupa kò gbọ́dọ̀ kó ètò ìgbésí ayé rẹ̀ lé ẹni tó bá jiyàn kó pa lọ́wọ́ torí pé yóò padà mọ́ rí pé gbogbo ìjákulẹ̀ tóun nínú ètò ìgbésí ayé òun ó ń ní ọwọ́ àwọn tá a pè léyàn pa ẹnu àwọn aṣọ ọmọ agbóni kálukú wa wọn bá ti mọ̀ pé ráwọ̀tẹ́ ní í lórí kátètè lọ lè mú wa láti ilẹ̀ tó ṣe bá wọn láàrin ọjọ́ mẹ́jọ síjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sixteen days ó yẹ kẹ́ ẹ ti mọ nítorí ẹ̀ wáyé rẹ̀ wá ṣe kẹ́ ẹ ti mọ tẹ́fẹ́ fún àwọn àwọn ẹ̀dọ́ ọlọ́run tó jó ní sàárà tẹ́ ẹ̀ bá ti ṣe ilé àlẹ́ òní gbọ́ bá ti àgbàlagbà bá wa ń di tóbi fi di pé ẹ̀ṣẹ̀ wọn lọ̀lẹ́ kọ̀ǹfàmù rẹ̀ tó bá yẹ pé dààmú ló bá padà mú yín wọn lọ̀lẹ́ kọ̀ǹfàmù rẹ̀ ẹ̀pá lè mọ tètè ború mọ yín òní máa ń bá ní máa padà wá ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó já sí pé nínú àwọn ọmọ àwọn nínú àwọn èèyàn tó já sí pé yóò padà wá bára wọn lẹ́yìn tó ara wájú àmọ́ tó bá rọ ọmọ rẹ mójútó tó tírèsì ìràwọ̀ rẹ̀ bó ṣe yẹ kó tírèsì rẹ̀ ẹnìkan kó tó di pé ẹ̀dá kan wọ́n fẹ́ dọ̀bù kírọ́ọ̀sì ẹ̀jẹ̀ padà wá bára àwọn jẹ́ òun tọ̀hún ní òsè kó tó jẹ nítumọ̀ sí pé àwa gan àwọn òbí gangan la kọ́kọ́ wà nípò ká tọ́jú àwọn ọmọ àwọn aláwà nípò ká bá yé àwọn ọmọ jẹ àwọn aláwà nípò ká táyé wọn sí kì ṣe pé ká kàn bí wọn ka ẹ̀ nìkan kì ṣe pé ká bá sọ pé a fẹ́ ràn wọ́n lìwé àwọn kọ́ọ̀sì ta kàkalẹ̀ kódà àwọn kọ́ọ̀sì ta ní kí ìràwọ̀ tá a sọ yìí kó ṣe mẹ́sì wà ń bẹ́ẹ̀ wọ́n ṣe ń tọ́jú yàn tó jẹ́ báwọn àwọn pharmaceutical wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àsọyídára àsọyídàlíyà kó mọ̀ nípa bọ́n ṣe ń tọ́jú yàn kó fún yàn lábẹ́rẹ́ ok ajẹ́kójú obìnrin àní kó lọ kó lọ sí kó lọ sí bóyá bíi ẹ̀tẹ̀kì ló lọ ni kó di nọ́ọ̀sì àbí kó tẹ̀síwájú kó jẹ́ dókítọ̀ ó gbọ́dọ̀ wà nínú ẹni tí ó mọ̀ tọ́jú yàn bóyá sì ìbílẹ̀ àbí ti òyìnbó ó gbọ́dọ̀ wá wà nínú ẹni tí tọ́jú yàn títúmọ̀ sí pé sẹ́rí pé nǹkan tán wáyé wá ṣe wọn nǹkan tó pọ̀ ni kí ló wá dé táwa tá a jóbi tí a ṣe kí ni tí ìmúra wò pọ̀ pẹ̀lú wọn ó yẹ kí ìmúra wa para tí ìmúra bá pọ̀ pẹ̀lú wọn aṣọ kan tètè mọ rí sí lásìkò tí wọn tí ìmọ̀ kan tán fowó sí nímọ̀ sí pé owó tá a bá ná láwọn eléyìí olórí dọ́bù dọ́bù ẹ̀ lápàdà sí kí lápàdà fi lọ́jọ́ iwájú sọkọ́lọ́ kọ́ láwọn ẹni ọlọ́run kó tọ́ wa sọ́nà jù báyìí lọ wọlá nàbì wa muhammad sọlá sọlá kọlọ́run sì dákun bí àsìkò tá a dé yìí náà wọlá pàwẹ̀ ń dá sí mẹ́ta bọ̀ afọlá ìhùn náà fi bẹ̀ ọlọ́run so ìlú ẹ̀yìn àti ìlú ọ̀fà afọlọ́run àfi bẹ̀ ọlọ́run ibi táwa ń gbé nìyí ọlọ́run dákun gbogbo tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ lè tó kù díẹ̀ káàtó dákọ̀ lọ mọ́sàbà àtúnbẹ̀ ṣe mọ́sà àti oníwà àtẹlẹ́yìn kọ́ lọ́run ó pẹ̀tù sí oníkálukú nu tó bá ti parí ẹ̀ látọ̀dọ̀ wọ ọlọ́run kò ní síjà láàrin wa nu ayé mu ọlọ́mọsàbà fi ìlú náà lọ́kàn balẹ̀ gbogbo ẹni tó bá ṣe amínà ibi tó wọn náà wà lọ́mọsàbà fi ìlú bẹ̀ lọ́kàn balẹ̀ kó fi bàbá bàbá lọ́kàn balẹ̀ kó sì fodò tá a ti ń pẹja kó mọ̀jọ́ dùn ní ògbẹ́ kó fi wa lọ́kàn balẹ̀ ń bẹ ká máa rírè òkòkò délé ọlọ́mọsàbà wa ṣe bẹ́ẹ̀ wọn láwọn ẹni ọlọ́run láwọn náà gbọ́ alọ́mọ alif bẹ́ẹ̀ náà kò lóore hìn ọlọ́run dàkún mọ́sà bá wa fìrẹ́ pọ̀ sáàrin wọn àyè táwa mọ́nu àwọn ìmí ìṣẹ̀lẹ̀ níbòmíì náà tó tún le ju ti bíi lọ àti ti bí àti tó tún le tá àti táwa ò gbọ́hùn rárá dákun ọlọ́run mọ́sà bá táàrin wọn sí ọlá muhammad sallallahu alayhi wa sallam so bá a bá ń gbọ́ programu wa èyí tó já sí kíkà táwa ò fi gbọ́ àbọ̀lá gbọ́ tó já sí pé àrígbọ́ lódìdí tábìlì wa padà mọ́ gé kàjẹ́ pé àwọn tí wàá miss ò tí ì miss so lọ bí adùn àṣà yorùbá tv lórí youtube lọ kíkì tó bá ti bọ́ síbẹ̀ yẹn ó gbọ́n tá a sọ yìí completely tí ó complete sí ọ lọ́wọ́ bó ṣe bá gbogbo àwọn oríṣi àwọn kíṣẹ́ẹ̀tì wa tó jẹ́ ti tààlà tó jẹ́ ọdún àgbélébọ̀ wàá gbọ́ àgbéléwò tó jẹ́ ti pé ló sọ̀rọ̀ nípa ètò ìgbésí ayé wàá gbọ́ so iléeké wa náà mọ́tàmọ́ iléeké wa sí iléeké wa sọ́ọ́ làyàtì àti mọ́tàmọ́ làyàtì ó gbọ́ àwọn àlàyé ń bẹ tọ́já sí pé tó bá wọ̀ láti wọ̀ nípò náà mọ̀ láti lẹ́ẹ̀n lórí ẹ̀ gòkè àwọn kan yìí náà kì í ṣe pé bóyá pé mo kì í mọ̀ wọ́n mọ̀ mọ̀ ìwọ náà lè ìwọ náà lè mọ̀ tí ìwọ náà bá kọ́ ó lè fọ́mọ rẹ kalẹ̀ tí ó kéwu tí ó sì yé táàtò máa fi léyìn náà mọ̀ tí gbogbo nǹkan tó pamọ́ tá a rò pé bóyá kò wọ́n yé mọ̀ tí gbogbo ó sì yé wa yékéyéké tí ó yé wọ tó yá àwọn náà tí gbogbo ó sì wà rárá gbà tá a bá tún mú mọ́lẹ̀ wọnú òkùnkùn tí kìíní wà kílàsì oníkàlùkù ọlọ́mọ sàbàwà ṣe bẹ́ẹ̀ ọlọ́run ènìyàn ọlọ́run sódà ẹ wá bá fẹ́ pe nọ́mbà láti béèrè àwọn béèrè